وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون الحمد لله الكريم الجواد الذي أمر أمر بعبادة الصدقة أمر عباده المحسنين بالصدقة على الفقراء والمساكين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدتفوا ولا أباوة أبا الله أبتي ọmọ ń bóyàn ní nǹkan ọba tí máa ń tàyàn lọ́rẹ ọba yìí lọ́pàṣẹ ọpa gbogbo àwọn ẹrú rẹ̀ láṣẹ ipe ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa fún àwọn tí ò ní àwọn tá a ní ká máa bù fáwọn tí ò ní nínú àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ wa àtàwọn tí wọ́n ní wá béèrè tá a sì mọ̀ pé wọ́n ní ọlọ́run pa wá lẹ́sẹ̀ ó ní ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa bùn yẹn nǹkan nítorí oore tó wà ń bẹ̀fẹ̀ ní ta fẹ́ bùn àti oore tí ẹni tó bùn yàn tóun náà padà rí láyé ń bí àti lọ́run sẹ́rẹ́ ni tí ń tọrẹ àtẹni tí wọ́n ń bùn lọ́rẹ ẹni tí wọ́n ń ta lọ́rẹ àwọn méjèèjì ni wọ́n padà ṣàǹfààní lára ọrẹ wọ́n ṣàǹfààní láyé ń bí àti ní àlùkìyàmọ̀ gbogbo àwọn táà ń tọrẹ ọlọ́mọdé ọ̀tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo àwọn táà fẹ́ tọrẹ tí ò sí ọlọ́mọsà bùkọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fìlásùnú àwọn tí wọ́n ń tọrẹ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa mo kí àwọn bàbá wa aláǹgbó wa nílùú ládùbà mo kí bàbá imam àti gbogbo àwọn àfẹ́ẹ̀sì àti gbogbo àwọn tá a jẹ́ bàbá bàbá àwọn ìyá wa àti gbogbo àwọn tá a jẹ́ ọmọlé kéwú ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtí wọ́n ní kágbéyàwó nírọ̀lẹ́ yìí níwọ̀n bá àsìkò díẹ̀ ta ní òun náà ni àhàmíyẹ̀ tó sọ́dakọ́ ti wà wàá وفوائدها àǹfààní tọ́wà bí kéèyàn máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn náà sọ́dákọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa ìdí wọ́n pè ní àsọ́dákọ̀ hiya tabarru'u bima yantafi'u bihi al-muhtaju taqarruban ila Allah azza wa jalla ìdí wọ́n pè ní sọ́dákọ̀ òun náà ni kéèyàn ta ọrẹ kéèyàn ọta àyàn lọ́rẹ pẹ̀lú tó lè sàǹfààní fẹ́ni tá a ta lọ́rẹ ìtumọ̀ ẹni pé bí nǹkan wọn bá ti ní sàǹfààní fún kìí ṣe lásọ ti yá jákújákú ọwá kìí sínú ọ̀rá ogbélé lọ́wọ́ oníkọ́mọ̀ wọ̀ lọ yídì tó bá ti tú torí pé aṣọ òkísà ní ibò ní ó ṣe yọ sọ náà bí kọ́mọ fi nulẹ̀ nítorí pé yín tó fún yẹ kọ̀ sàǹfààní fún tó jẹ́ pé ẹni tí ọba ti sọ́dá kọ ọkọ̀ọ̀kọ̀ wò ó wípé nǹkan yìí sọ láǹfààní àbí ọ̀láǹfààní gbogbo tó bá wá láǹfààní ńlá pátá lálẹ́ fi sọ́dá kọ̀ ó lè jẹ́ owó pépà ó lè jẹ́ nǹkan tí èso owó tó lè sàǹfààní fẹni ta fún alimọ̀tájì wọ́n ní kó tó wá jẹ́ ẹni tó ní bùkátà sí ẹni tó jẹ́ mílíọ̀nìyà tẹwàá ní five thousand bílíọ̀nìyà sẹ́ ẹ̀bùn ten thousand kò ní bùkátà sí níta bá fún ẹni tó ní ẹ̀bùn ni wọ́n máa ń pè wọ́n èpè ní sọ́dákọ̀ọ́ hadiya tó bá fún ọlọ́lá ọba ìlú nìkan sọ́dákọ̀ kò fún o kí ló fún o fún o lẹ́bùn àmọ́ tó bá fún ẹni tí yà ń jẹ ẹni tó sì ń ta ẹni tó níṣòro ẹni tó jẹ gbèsè tó wá fún kí n tó fún yẹn ọ wá sọ ọ́ di ẹni tí ń dunnú lẹ́yìn ìgbà tó ti ń banújẹ́ ọ sọ ọ́ di ẹni tí ń rẹ́rìn lẹ́yìn ìgbà tí ti ń sunkún ọ sọ ọ́ di ẹni tó kàrẹ́ balẹ̀ lẹ́yìn ìgbà táyà rẹ̀ ti ń já sọ́dákọ̀ nìyẹn al taqarruban ila Allah azza wa jalla nítorí wá fún yẹn ó fún láti fi súnmọ́ ọlọ́run ni kìí ṣe pé ó fún láti fi mú lẹ́rú ìgbà náà ni ọmọ jẹ́ sọ́dákọ̀ àwọn ọmọ ayágba ọ̀nà ìnàdà yìí fi jẹun tọba ṣe tán máa fọ mọ́tò mi yẹn ẹ̀yọ́ màá yá owó kí ló fún yẹn owó ṣe ẹ̀kọ́ fọ mọ́tò mi kìí ṣe ẹ ọdún náírà yẹn ní máa fọmọ́tò yẹn owó sẹ́lẹ̀ fún ẹni tí ó ṣe kò ní retí kankan ẹni tí ó fún ní bá láti fi súnmọ́ ọlọ́run ọba láti ga nípò lọ́dọ̀ ọlọ́run nígbà wọn pè ní nìyẹn ìdáradà gbogbo wa ni ومن العبادات الظاهرة أمر الله بها nínú àwọn ẹ̀sìn tó hàn táà máa ṣe ni tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ ẹ̀rí sọ́dákọ̀ yìí ó pín sí méjì ipe gbogbo ẹ̀yin tẹ́ ti lówó ẹ gbọ́dọ̀ má yọ òun náà wọ́n ní ìnáma lè a'udhu billahi minash shaitanir rajim lọ́lọ́run fi ní khudh min amwalihim sadaqa ọlọ́run ní rẹ̀ Muhammad gbà á lọ́wọ́ wọn wọn gbọ́dọ̀ mọ́fọ́ sadaqa alwajiba òun náà nìyẹn dandan ní sadaqa yẹn òun ni wọ́n pè ní zaka ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tọ́jọ́ pé zaka ọ̀wọ́ owó tiẹ̀ sadaqa tó tàtà wùwà ó fẹ́ fi tọrẹ ó fẹ́ fi dùnyàn nú sọ́dákọ̀ nìyẹn náà àmọ́ òun yìí sọ̀rọ̀ àyàn alùbárà dé ó lè bi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ òní pa yìí kìí sọ̀rọ̀ àyàn lọ́rùn mi kí n fún lówó wípé kí n bá fún lówó bó ṣe dùn yẹn yín wọ̀ náà lọ́rùn kìí sọ̀rọ̀ àyàn mustahaba afẹ́ kó fún kọ́ wá fi gba ládá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà kọ́lọ́run fi bọ́ ọtọ́rọ̀ tiẹ̀ náà tó torí sọ́dákọ̀ ọlọ́mọ fi ń tu ọ̀rọ̀ yẹn ni àzàká àsọdọkọ rúkùnù mi láti kárìn islam wọn lọ́wọ́ ọba aláàfin zaka sínú erigun ẹ̀sìn islam kẹ́sì islam kọ́ bàbá wò ó ọlọ́wọ́ ọba alá yọ wá yọ àwọn kan láàrin wa yọ sọ wọ́n dolówó mílíọ̀nìà bílíọ̀nìà àwọn nǹkan wà wà nínú àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn jẹ́ kí jama kọ̀bọ̀níà oníṣẹ́ kan lọ́wọ́ wọn ọlọ́run aláwa fi zakase rígun kan gbòógì nínú orígun ẹ̀sìn ìsìláàmù márààrún torí ọlọ́run mọ̀ pé ee tí àbá máa bù fúnra wa ẹ̀sìn ó kí ni ẹ̀sìn òwò tí zaka bá ti kúrò ní ìsìláàmù wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ sáwọn ọmọ náà bí adama gbogbo àwọn olówó tí wọ́n ti ń yọ kọ́lọ́mọ́sà pàlùbáríkà sówó wọn gbogbo àwọn olówó tí wọ́n ti máa yọ abẹ́lọ́n fún wọn kọ́lọ́mọ́sà sọ́wọ́lẹ́ni ti ń yọ zaka sẹ́wárí wọ́n ti zaka owó rẹ̀ ìwọ náà ọmọ ṣe sàrà ọmọ fún ẹni tí ọba ti ní ìṣòro ọmọ fún ní típa rẹ bá ṣe kí ni típa rẹ bá ká wọlé ahamiyatiha amara Allahu biha fil ayatil kathira wọ́n ní àyà kó rẹpẹtẹ tí ọlọ́wọ́n bá aláàfin pa wá láṣẹ pé ká máa ṣe sàrà ká máa tọrẹ ká máa bùnyẹn kan qala ta'ala ọlọ́wọ́n bá aláàfin sọ pé ya ayyuhal ladhina ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní àrùn fìkún ẹ máa ná ẹ máa mú nínú owó kẹ máa ná mímọ́ rọ̀sàkọ́nákùn nínú àwọn owó tọ́jẹ́ pàwọ́ ọlọ́wọ́n bá là fún yín ìtọ́lọ́wọ́n bá aláàtí ń jẹ́ yóò wá ní pé owó tó wà lọ́wọ́ wa ní àwa sọ ara wa dolówó ọlọ́wọ́n ní àwa la fún ní owó yẹn o a sì fún yín nítorí àwọn tí ò ní ni min kọbùlì an yà tí a yàwó mun labẹ́ àwọn fíhì wàlà khilla wàlà khilla kó tó dijọ́ alkiyama tí kò ní sí bísínẹ́sì ń bẹ̀ dípò téèyàn jèrè kò sì ní sí ọ̀rẹ́ ayò wípé dákun òsì yá mi nírun kan ní àwọn àrùn rẹ̀ ah iṣẹ́ yóò tí kún iná nílọ́kàn yìí yá mi la ilaha illallah ẹ̀kan tó ṣe kí ni tó wí ilé ayé kọ̀sọ́rẹ́ kan tí ó yáyà ní kankan kálukú náà máa ṣàṣẹ ìjọ lọ́ọ́ máa ṣàṣẹ ìjọ nínú àwọn ọ̀sẹ̀ tí ó tẹ̀sùn wọn jọ́nà sàárà ìjọ kan bẹ̀ níjọ́ náà kò sólówó kan tí ó yà ọ nínú sàárà tiẹ̀ toróhun náà ọfẹ́ wà ìjọ náà kọfẹ́ wọ náà ọlọ́run wà láà ṣàfà kò sẹ́nìkan tí ó sì pẹ̀rẹ́ kò náà wà láà ṣàfà àyí àwọn àlùfáà ní àwọn kèfèrí ọlọ́wọ́ bá aláǹbáwí ń bẹ̀ pé wà láà ṣàfà wípé kọ̀sẹ́ni tó sì pẹ̀ wọn ẹ rí àwọn tó wájú olùgbàgbọ́ òdodo ànábì ó sì pẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn ànábì ọlọ́run sì pẹ̀ àwọn màláíkà ó sì pẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àfáìsì àwọn ẹni rẹ wòlíì wọn ó sì pẹ̀ lẹ́yìn náà ọlọ́run bá fúnra rẹ̀ wọn ó sì pẹ̀ àmọ́ àwọn kèfèrí wọn ò ní sí pẹ̀tì wọn torí wọn àwọn iṣẹ́ wọn wò iṣẹ́ wọn ọ̀dọ́run ayé ló ti bàjẹ́ kẹ́ tó lọ kọ́lọ́mọ́sọ wa ní kèfèrí ìnáwó ní kẹfẹ́ ìjọba oní ẹni kọ́ ọmọ bọ́ tọ́lọ́ndá kọ́ ọmọ sin tọ́lọ́ndá kó gbé nǹkan sára kó gbé sínú yàrá kó sọ pé ó lè sin tọ́lọ́ lè sin fún tí wọ́n pè ní oògùn ẹ̀bọ̀ lòun náà àjọbọ òun náà ni òòsà tá ń bọ́ nù àdábọ̀ ni oògùn tí kálukú gbé sínú ilé tọ́ndá kan rẹ bọ́ torí ọgbà gbọ́ ọlọ́run ló sì ẹ̀kọ́ gbàgbọ́ ọfọkàn sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ọfọkàn nítorí pé yóò ṣe ọlọ́run ni máa ṣe ọlọ́mọ sọ wá ní ẹlẹ́bọ̀ o ọlọ́mọ sọ wá lólógùn ká lè túbá nítorí pé sàrà sàrà tá a sọ ìyẹn bí ìbájú ológun gbogbo sàrà tó bá ṣe kò ní bá dọ̀rùn àwọn kọ̀ọ̀kan gbàgbọ́ ni kí wọ́n tó wá tó sẹ̀rẹ̀ o tó bá ti gbàgbọ́ wọn ò ní wọn sẹ́ iná ní sòsé ìmá ni wà kọ́lọ́mọdé ọgbà jẹ́ o ẹ̀yọ́ màyá mi albakilu ẹ̀ẹ́dẹ́gbẹ́bí ahun wọ́n ní yọ́ sàbámà ويتمنى أن يرجع إلى الدنيا بعد الموت لأجل الصدقة وني ní yóò máa wá máa rò yóò máa lérò yóò máa tàmá ipe kóhun ṣe padà wá sílé ayé lẹ́yìn ìgbà tá a bá gba ẹ̀mí rẹ̀ tán yóò máa wá sọ pé kí wọ́n dáhùn padà wálé ayé nítorí sàárà tí ò rí ṣe kóhun lè wá ṣe sàárà torí ó ti mọ̀ pé kò sí ní ti máa yọ̀yàn lọ́dọ̀ ọlọ́run níjọ́ àlìkìyàmà tó tó ìgbàgbọ́ àtàwọn ìbáàdà nínú ìbáàdà tí ń yọ̀yàn lọ́wọ́ ìyà òun náà ní sọ́dákọ̀ ọlọ́ni wa anfiqu mimma razaqnakum ọlọ́wọ́n bá ní ẹ máa ná ẹ máa rọ́jú ẹ máa ná nínú ta fún yín ní qabli an ya'tiya ahadakumul mawt kí ikú tó wá bá yín fayaqula rabbi tẹ́ẹ̀mà wá sọ nígbà tí ikú dé láwọ́lá àkárítà ní ìlà ajálẹ̀ ìkọrí ẹ̀ẹ̀sì wá tún fún mi lásìkò díẹ̀ sí i tó bá yẹ lè jẹ́ pé ẹ̀ẹ̀lẹ̀ fún mi lásìkò díẹ̀ sí i afẹ́fílẹ̀ ayé yìí lẹ́ni gbogbo nǹkan tó wà lé ayé yìí ó ti kú ó tèmi lásìkò tí máa ń pọ̀ káàkú tí wọ́n sọ pé láwọ́lá àkárítà ní ìlà ajálẹ̀ ìkọrí ibẹ̀ tí ọlọ́run bá aláàbálẹ̀ lọ́mi lára díẹ̀ sí i àti wọn bá lè fi bí ìṣẹ́jú kan péré kù àbí wọn lè fún mi lọ́sẹ̀ kan àbí wọn lè fún mi lọ́sùn kan sí àbí wọn lè fún mi lọ́dún kan sí ni fa aṣọ dakọ̀ a èmi náà bá ṣe kíni èmi náà bá jẹ́ ẹni tí yóò ṣe sàrà ìbá fàṣìkò yẹn ṣe sàrà wàá kò mí náà sọ́ọ́lì hín èmi náà bá ṣe wà nínú àwọn ẹni rè àmọ́ nísìnyí ẹ̀pọ̀ ìbọ̀wọ́ mọ́ ìtumọ̀ ẹ̀yẹ tọ́lọ̀ ọba aláǹsọ fún wa ni pé tí èyàn bá rí màláìkà kú lèyí tó mọ iye sàárà nítorí pé sàárà ó wà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá aláà máa fi yọkùn náà kúrò lọ́rùn èèyàn ẹgbọ́n tá níbo Muhammad sọ ní sallallahu alaihi wasallam anábì ní ittaqin nara walau bi shiqqi tamra anábì ní ẹbẹ̀rù náà kẹsì máa ṣe sàárà kẹ má bàa wọ náà ẹ kẹ máa ṣe sàárà láníyàn pé ọlọ́mọdé wọ̀ná ọlọ́mọdé wọ̀ná ọlọ́mọdé wọ̀ná alábìnrin wà láwùjọ ṣéèkì tamura ìbá jẹ́ ẹ̀la làbídùn ẹ̀yọ́ màyá mi ẹ̀mọ tí wọ́n pè ní làbídùn làbídùn táà máa fi ń ṣe kí ni táà máa fi ń sínú alábìnrin kọ́ jẹ́ pé ọ̀hún ṣe wà á lówó lọ́wọ́ ò ní nǹkan kan ẹ̀la làbídùn ló ṣe kí ni nípa àdẹ́ká bẹ́yẹn ṣe ta òṣì tó alábìnrin dákun dákun ìjọba ti rí ẹ̀la làbídùn wọn fi ṣe kí ni máa fi ṣe sàárà kọ́ mọ́ bá wọ náà a jẹ́ pé sàárà ní máa yọkùn náà kò ní ọrùn yàn ọlọ́run mọ́jà àdọ́run mọ́tò mọ́jà jẹ́ pé àsìkò tí kú bá dé tí màláìka kú yọjú tó wà wo àwọn ìkẹ́ tọ́lọ́run ṣe fún ìgbà náà lọ́wọ́ pé ah ah anábì ìṣẹ̀sọ́ náà àdéhùn kan anábì ní bí kú bá dé tó wà pé ah ah ẹ̀fún lágbájá nìkan báyìí nìkan báyìí ah ó di lágbájá ah, kò ní ìdè kó pin mọ́ ó ti di tiwọn náà tẹ́lẹ̀ anábìlẹ̀ ìtọ́ náà wà ń ta ń sọ ń ṣe àsìkò tó lálàáfíà òun ní sàárà rẹ nítumọ̀ kìí sàsìkò tí kú yọjú bọ́ bá lóun pin tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà bó òpin náà àwọn náà wọ́n ṣe kí ni àwọn náà wọ́n ní. ẹ̀yọ́ máa yá wa àṣé nínú àwọn nǹkan téèyàn máa ń wáyé wá ṣe tí màláìka kú tó bá ti ń gbẹ̀mí lọ téèyàn máa ń tọrọ pé kọ́lọ̀ ń fẹ̀mí lẹ́ńtorí ẹ̀ òun ní kí ni sàárà ṣiṣẹ́ yìí asọ́dákàtú alwajiba azaka sàárà tọ́jú dandan òun náà ní zaka gbogbo àwọn tàbá ti ní owó tí owó wa tí zaka bá ti wọ̀ ẹja máa yọ buni al-islam ala khams nabi ni àmà ìsìlámù lórí nǹkan márùn-ún shahadati allah ilaha illallah kájẹ̀lì pẹ̀lú ọba aláàníkan lọ́yẹ kámasìn kámasìn kàmí lẹ́yìn ọlọ́run wa anna muhammad rasulullah kásì gbàgbé ànábì wa muhammad òjíṣẹ́ ọlọ́run ká tẹ̀lé ká máa ṣe rẹ̀ wa yuqami salat ká máa kírun wa ita'i zakat ká máa yọ zakat ọ̀sán Ramadan kábọn gbà wà hajj lẹ́yìn nínú àwọn òpó Islam kí lọ́jà dé mẹ́jọ máa wáyé tá í azaka zaka náà sọdakọ ni kullu zakatin sọdaka ọ̀lẹ́sà kullu sọdakatin zaka kìí sí gbogbo sàárà ní zaka àmọ́ gbogbo zaka ní sàárà àmọ́ nínú èdè àwọn tí zaka wo wọn yóò já wọn tó lówó dájú kò dáa lò lọ́wọ́ yìí bí one point nine ẹni bá ti ní ọ̀dà sí ogójì ó mú kan bẹ̀ nínú fọ́tì yẹn ó fún tálíkà òun ò fi jẹ́ yẹn láyé ọgbọ̀n àti mẹ́sàn-án tó kù ọlọ́mbọ̀ ó kéré àbí ó kéré jama olówó mélòó ní tí wọ́n yọ ni wọ́n fi ń jìyà ìyá ń jẹ wọ́n gan mọ́tò ọmọ dànù wàhálà ọmọ ṣẹlẹ̀ yọ máa rí ọmọ òun gan fọlọ̀ gbádùn sàkátì ọ̀yọ́ ni ìwọ́n tó ṣe ń dáko tọ́lé pé oko ń dá àwọn nǹkan tó ṣe ń wọ̀n tó ṣe fi pamọ́ bí ẹwà bí àgbàdo bí ọkà bàbà bí kíní kan tí wọ́n kó sí yẹn kíní tí wọ́n ta sí yẹn soya beans alẹ́ náà ni àti ẹ̀ẹ́ eh, kájú ẹ̀hẹ̀ kó yẹn ọyọ̀ zakari torí ó ṣe fi pamọ́ ó lè wọ́n múdù tá a fi yọ ọjà kàún tá yọ mẹ́rin fún erí kan yẹn nínú àwẹ̀ múdù yẹn mímí méjì mẹ́ta mẹ́rin tó bá ti pé one thousand two hundred ó di ọ̀rọ̀ yẹn kọ́ yọ zakari àwọn wọn nípa àpò mẹ́wàá mẹ́fà tó ń kó lọ́jà yẹn tó ọba yọ zakari wàhálà ni wà á tún hakọ̀ yọ ọmọ hasadi yìí ọlọ́wọ́ bá ní níjọ́ tẹ́ bá ti harvest níjọ́ tẹ́ bá ti kó èrè oko níjọ́ náà ní kẹ́sì yọ zakari gbogbo àti bá ti kó èrè oko ní kẹ́ máa yọ àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọlé ìjọba sáwọn yọ sáwọn yọ rí gẹ́ ọwọ́ alọ́jà tán ọkọ̀ awó tán ìgbà tó fi délé wọ́n lọ́rẹ́ ọmọ wọ́n náà délé lọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ọmọ awúkọ́ àwọn dókítà sì gba owó lọ rẹ̀ nígbà tó yọ sàkà àwọn ọmọ mú bẹ tí wọ́n ń dààmú tí wọ́n ń sọ́fà ẹ̀fọ́n sàkà àwọn afọ́n bẹ tí wọ́n kọ́ mọ́ ẹ̀fọ́n sàkà àwọn tálíkà òpó wọ́n bẹ lù ẹ̀wọ̀n gba sàkà báà ṣe yọ sàkà owó láàmà yọ sàkà ẹran láàmà yọ sàkà irúgbìn àmọ́ nǹkan tí ọba jẹ́ pé kò ṣeé fi pamọ́ kò ṣeé wọ̀n sàkà ọ̀wọ̀ iṣu àwọn ewébẹ̀ àwọn nǹkan ata tomato àkọwọ̀ àmọ́ tó bá lóko tọ́pọ̀ tó ta gbogbo ẹ̀ tán tó wá kówó sílé tó wá kàwó yẹn lọ́kọ̀ọ̀kan tó yẹn wá ṣe déédéé one point nine thousand yìí ó yọ zaka owó torí owó la fi yọ zaka owó ẹ rí ẹran ẹran la fi yọ zaka ẹran lẹ́yìn náà irúgbìn la fi yọ zaka irúgbìn ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa ọwọ́ lọ́wọ́ lọ lè bè lọ́wọ́ àwọn àfáà ẹ̀dákun àpò mélòó ni sàkámà ń sékí ní sàkámà wọ̀ lérí àwọn oko tàǹdà yìí nítorí tó bá ti yọ sàká àlùbáríkà ọ̀sọ̀ kalẹ̀ owó rẹ̀ máa pọ̀ sí ẹ̀mí rẹ̀ balẹ̀ ọlọ́run mú wọ́n ti dáa one thousand two hundred oye mẹ́wàá ọwà yọ ìdákan péré mẹ́ yẹn òun náà ní rẹ̀ tó bá jẹ́ pé òjò ní sí tó bá jẹ́ pé kìí ní sí ìwọ ló ń sí fún ara rẹ wọ́n lọ wọ́n lọ ń pọnmi sí sórí mẹ́wàá yóò tó wá torí pé o ṣe wàhálà kó tó ṣe kíni kó tó nàró gbogbo eléyìí ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ àdáwò sì ń bá àwọn èèyàn fa ń bólówó ń bẹ́lẹ́ran ń bó nírúgbìn ń bá àgbẹ̀ kọlọmọsà wọlé àánú ẹ̀ kọlọmọsà ìsànú wa ìkàtàdà náà ti zakatu bí sọlá ti fi ìtìnáyìí ní wàtàmání na mọ́ọ̀dì a wọ́n ní ọlọ́wọ́ bá àlá yóò wà á máa fi zakatu ìrúnṣẹ́gbẹ̀ ara wọn ẹkẹrùn ẹyọ zaka ẹkẹrùn ẹyọ zaka ẹkírun ẹyẹ zaka ẹkírun ẹyẹ sàrà zaka ni ó àwọn akàmì ní méjì nínú alukoraani ọwọ́ jẹ́ eighty two places ogún mẹ́rin àti méjì lọ́lọ́run ti sọ pé wà á kí mọ̀ wà á tó zaka wà á kí mọ̀ wà á tó zaka kálíbà àmọ́ bí zaka ló ṣe kí ni bó ṣe dẹ́ka tó dẹ̀ sàn wa sàrà ni wọ́n gbé zaka sadaka torí ẹni yóò bùnyàn náà ni kò ní retí kankan lọ́dọ̀ ẹni tí ọ̀fẹ́ fún lẹ́yìn pé retí àánú ọlọ́ ẹ̀yọ́ màá yá nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláàwọ̀ dá wa wálé ayé olóhun torí irun dá wa ọlọ́run tó sọ pé òun torí zaka dá wa òun torí sọ́dákọ̀ dá wa ọlọ́run bá ní wàmà umiru illa liya'budullaha ọlọ́run bá ní àpáyín lẹ́sẹ̀ bá ṣe kì í sílẹ̀ ayé yẹn àbíkẹ́ wa máa ń ṣe ìbáàdà mukhlisina lahu dinahu hunafa'a ẹ máa wá sí ọlọ́run nìkan ẹ má ṣẹbọ ẹ má bọ kankan ẹ má bọ ntí mọ dá ọlọ́run ẹ má sìn máa fẹ́rí kalẹ̀ fọ́lọ́ gbogbo ojúbọ pátá tọ́bọ̀ wà ní ìlú kọ̀ọ̀kan ẹja lọ́lẹ̀ parẹ́ fẹ́rí ojúbọ yẹn òun la gbé sípò ọlọ́run nítorí ká máa wá lọ́dọ̀ ọlọ́run là ń wá lọ́dọ̀ ẹ̀ bọ́bá rẹ̀ wá á lọ́bẹ̀ bí ò bá sówó á lọ́bẹ̀ báwọn yẹn bá ń kúlù á lọ́bẹ̀ bí ò máa ń travel yọ lọ́bẹ̀ owó tó darí dé yọ lọ́bẹ̀ ó fẹ́ fìyàwó yóò débẹ̀ ó fẹ́ kó máa ah! ọ̀dọ̀ ẹ̀dá kọ́ yẹ ká lọ àwa àtòun wọ́n jọ dá wa ni ẹni tí dá wa lọ lọ́hùn ìwọ tí wọ́n dá àti irin tí wọ́n dá ẹ gbọ́dọ̀ máa sinra yín ìwọ àti igi ẹ gbọ́dọ̀ máa sinra yín adélùkànjọ́ ni igi àràbà ńlá lábàáyé wọ́n wá pa wáìtì wọ́n pa wáìtì fún un bígbà tí wọ́n bígbà tí wọ́n bá ró sọ mọ́ra aṣọ tí wọ́n ró ó nítumọ̀ ẹ̀mí wọn ni pé igi yẹn òní darí àwọn nílùú olódì kọ́ máa tùbà kọ́ máa ṣe ni kọ́ máa tùṣẹ́ igi tó sọ àdá sí tí ó sì bẹ́ sọ́lọ̀ nìyẹn tọba kóná sí tó kóná bó ń sì kí náà padà sílẹ̀ lọ́sọ̀ fáwọn ọmọ ìyá àbí kálí ìdáwò kákóná bò wọlé yóò ṣubú kò lè jọ́lọ́hun ní ọ̀wá jọ́lọ́hun lè ṣe kankan fún ọ mọ́fẹ̀mí rẹ kọ́ sọ́wọ́ recreation ní ń dá tẹ̀mí rẹ kọ́ sọ́dọ̀ kìrìtọ̀ ọba àdẹ́dà ìgbà náà ló ti jẹ́ mùsùlùmí òdodo ìgbà náà lọ́kàn ló ti balẹ̀ ọlọ́run ní kẹ́yẹ́ máa ṣe mí nìkan ònàfà à ẹ má ní kankan lẹ́mi o kẹ́yẹ́ má ní kankan lẹ́mi náà pè ní ònàfà à ọlọ́run bá ní ẹgbà mí nìkan gbọ́ ẹdúró tì mí ọlọ́run wá ní wáyé kí mùsàlá wọ́n máa umiru illa lè kí mùsàlá ọlọ́run àpáyín láti kẹwàá wá tó bá ti ń kírun lójúmọ́ ọgbọ̀dọ̀ mọ́ sí sàárà lójúmọ́ tó bá jẹ́ zaka ọ̀ranyàn tó bá jẹ́ sàdákà sàárà lásán ọ̀dà abẹ́ẹ̀ má jí lójúmọ́ àfi kó kírun tó bá bẹ́ẹ̀ jọ lóríire má jí lójúmọ́ àfi kó sí sàárà tó ṣe wù kí ọmọ tó bá kó mọ́tò rẹ̀ sápọ̀ tún kó fi sàárà sí apá kíní apá òsì ọlọ́run bá aláwọ̀ máa wá fi hàn àwọn èrè tó wà níbi kíyàn mọ́ sí sàárà ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa àníwáwò sàdákà ẹ̀rí àwọn asọ́dáka tá a fẹ́ ṣe asọ́dáka tó wájibá wọ́n sọ̀dáka tó tàtọ́ wọ̀ ẹgbẹ́ wa ti sàlàyé síwájú sàká sàrà lòun náà ó ní létí nǹkan kan lọ́dọ̀ ẹni tó fún ó fún torí ọlọ́run sàrà mo kàn bu ọ nínú owó sàká owó mi àmọ́ mo bu ọ nínú ìpè mi náà ní bóyá gbowó lóṣù bóyá ọtajà bóyá wọn sanwó lé àbọ̀gbà pẹ́ńsàn rẹ sàká wàá wọ̀ wọ́n náà ṣe kí ni bùnyá ń tó làágùn rẹ̀ máa fún yẹn torí kọ́lọ́ ọba aláàkólé bá dùn ọ́nú torí ẹni tó fún yẹn lóore dùn kí lóore bá sì dùn alìjọsá olè ẹ̀sán ilẹ̀ ìsàn ọlọ́run lẹ́yìn òní ṣe dáadáa kan àfikún náà gbarú ẹ̀ ọlọ́run yóò wá dùn wọn náà nù àwọn tí wọ́n ní jù wọn náà lọ́wọ́ wọn máa bùn wọn náà ṣé ẹni bá ṣe wà yìí adàbí chain mi ta so wa bẹ́ẹ̀ bá bọ́lé ìtọ́wà ìtọ́wà lókè kò sí ọ̀gá aléṣẹ́ kan tí ń halẹ̀ mọ́ yẹn bí iṣẹ́ tóun náà lẹ́nìkan tó lè halẹ̀ mọ́ kò sẹ́nìkan tí fún yàn tóun náà láwọn kan tí ó máa ń wojú tí ó máa wọ́jú rí ọlọ́run lára wọn pé ká gbéṣẹ́ fún òun àmútá lè sọ́dọ̀kọ́ àwọn nǹkan wo la lè máa fi ṣe sàrà alákọ̀ọ́kọ́ èyí tó ó tóbi jù ń bẹ̀ tó sì da jù ń bẹ̀ àsọ́dọ̀kọ́tù bìlìmáàlì òun náà ní ká fún yàn lówó owó tá à ń ná nílùú wa owó tó ṣe ń ná ẹ rí owó tà ná yìí tẹ́ bá ti fún aláìní owó yẹn òun náà wà á ránṣẹ́ síbi tí ọba fẹ́ ní fi bí àbùkátà rẹ̀ ibi nípa ni yóò fẹ́ ra oúnjẹ aṣọ rẹ̀ gbó ni yóò fẹ́ ra aṣọ owó ilé lọ́tàn ni yóò fẹ́ sanwó ilé ilé ayé wà nítumọ̀ ó ṣòro ó ṣòro sàrà lé o kìyàmù lélì náà lè yàgbé lé lẹ́yìn ó dúró lẹ́yìn ó jí lódún jòkó pé ah, ah wọ́n ní àdìdè lóru ọ̀rùn yìí dùn ní nàró sórí ìwọ̀tọ̀ nàró yẹn lọ́dọ̀ yàtọ̀ sẹ́ni tó sùn àwẹ̀ gbogbo àwọn tàbí láàájì sọ̀rọ̀rùn gbogbo tó wá kí délé òdò lọ wọ́n ṣiṣẹ́ ọ̀làgùn ọwọ́ afẹ́fẹ́ ni tí ò ṣiṣẹ́ tí ó nà lọ́fẹ̀ẹ́ free money <laughs> ó lè dé ọ ó gbé búlọ́ọ̀kù gbé búlọ́ọ̀kù ọwọ́ gbé búlọ́ọ̀kù tán làágùn tán ẹnìkan wá ní ríṣọ̀ bí lè là ó sì wọlé Allah tó wà nínú tọ́sọ̀ yẹn ó sì rí ilé lọ́wọ́ ó sì bọ́ sí búkà ó sì ń jẹran tòmátò lè jẹ òun kan tó gbàdúrà ọ̀rọ̀ wo lọ́ọ̀kan pé sàrà sàrà sọ yẹ bọ́ sí ọwọ́ nìyẹn ọlọ́run Allah yóò padà sí dáadáa fún ọ lẹ́yìn tí wọ́n náà fọkàn sí lẹ́yìn náà sadaqatu bil libas ká máa fáwọn èèyàn lásọ aṣọ tuntun aṣọ tí wọ́n lò mọ́ yóò wúlò fẹ́ lómi lọ́dọ̀ tí wọ́n mọ́sálásí a máa ń gbáṣọ àlòkù ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n kó àwọn aṣọ mi ìwájẹ mọ́ bẹ́ẹ̀ bá kó fẹ́ lómi pé kó fi sọdún inú rọ́mọdún ni bàbá yìí ti lò tó wọn lò mọ́ ẹlòmíràn kan lọ́fọ̀ọ́nù kan aṣọ ńlọ́dún níbi àwọn yẹn lásán lédè ọ̀sán bẹ́ẹ̀ nílé rẹ̀ bá mọ́jọ́ ọjọ́ pé ó dìgbà tó bá kú náà àlọ́ rẹ̀ súnná torí kò ní sáyẹ̀sì àwọn ará lé o lẹ́yìn náà ìgbà lásọ aṣọ míì tó dé pé wọ́n wá padà kó jáde tẹ́yìn bá kú tẹ́yìn kò ní dájọ́ àmúmọ́ o kò sẹ́ni kan jẹ́ wọ́ wọ́n kàn fi ṣòfò ni àsìkò táṣọ yẹn wúlò tó bá ti mọ̀ pé ò ní bùkátà sí lọ́lẹ̀ fáwọn èèyàn ìwọ náà nínú ìwọ̀ àtàám ọ̀dọ́ ní ká máa bùyàn lóúnjẹ sàárà oúnjẹ ọkàn pa púpọ̀ ọlọ́run ìyàwó ẹni oníwọ̀ yóò ta ìmọ̀ nà tààmà ala hubbihi miskina wa yatima wa asira àwọn ẹni rẹ̀ wọ́n máa gbé oúnjẹ jáde wọ́n máa ṣe oúnjẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ kan bá ní ẹ̀yìn ma fi ń sógun owó ní mọ́ta wọn lóhùn àṣírí owó ló ń ṣe àmọ́ kí n sógun owó torí pé ìmọ̀ tí ń bòyàn ló ń jẹ ọlọ́wọ́n mọ̀ fún lówó ọlọ́wọ́n bá láwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ bọ̀ àwọn yẹn ló tí wọ́n bá rọ́ ọmọ òrukàn wọ́n fún tí wọ́n bá rí ẹni tó wà lọ́gbẹ́ wọ́n fún lóúnjẹ tí wọ́n bá rí tálíkà wọ́n fún innama nut'imukum liwajhillah ibi táwọn ti wá yàtọ̀ sáwà ní kọ́lọ́mọ́sà táwa náà sí kí wọ́n bá wá fún wọn lóúnjẹ yẹn tán wọn ò ní lo opportunity oúnjẹ yẹn kí wọ́n wá sọ wọ́n dẹrú wọ́n ní àfọyín lóúnjẹ yìí nítorí ọlọ́run la nuridu minkum jazaa wala shukura àfẹ́ ẹ̀sán lọ́dọ̀ yín ẹni sáré ayé gbálẹ̀ yìí ana wọ́n gbà mọ́gbà mọ́lọ ebo ti jẹun lọ́jọ́ mọ́lọ wala shukura ẹ̀mọ̀ ṣeun ni ẹja dúpẹ́ ẹ má dùgbò fèmí ọlọ́run láwọn eléyìí wọn ò ní béèrè ọpẹ́ wọn ò sì ní béèrè ẹ̀san lọ́dẹ̀ ní tí wọ́n fún lóúnjẹ sọ ma pé ìrẹ́díẹ̀ bá fìyàn lóúnjẹ ọkọ̀ kalẹ̀ wípé lágbájá mo fún lóúnjẹ nítorí bá ń pa mí ìyẹn wò báyà ló fèmí náà ẹ má dídí tí a máa ń lọ bí kó ma tí wọ́n pé ìyá lágbájá fún mi lápò márùn ẹ̀kọ́ lẹ̀ ìyá tàmọ̀dó fún mi lápò mẹ́wàá ẹ̀kọ́ lẹ̀ yọ wà lè tọ́jú ìjọ tó náà bá bímọ yọ wà jáde ṣé kọ́ rẹ̀ wà ń bẹ̀ wọ́n ní òsín bẹ̀ anidá lọlé jálẹ̀ sùn ìsìláàmù kò ń ṣe yẹ ìsìláàmù kò ń ṣe kí ni kò ń ṣe yẹ. ẹ̀yin máa yá mi nílé ìsìn wa sọ́dọ̀ kàtó bí sákàní yín máa ń kọ́lé tí ó sì bùn yàn ọ̀kan náà àwọn ẹni rí ọkọ̀lé ńlá ilé ńlá ni tálíkà kan wá kọ́lé kékeré kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tálíkà yẹn wá jẹ gbèsè kò sówó lọ́wọ́ ẹ̀ ọwọ́ ọwọ́ fi ń lọ pé wọ́n fẹ́ talé wọ́n fẹ́ talé bàbá olówó yìí ọwọ́ gbọ́ pé wọ́n ní níbọ̀ òun ọfẹ́ talé níbọ̀ rẹ̀ jẹ́ alájọgbé rẹ̀ tí ò sówó lọ́wọ́ ẹ̀ ọfẹ́ talé ọwọ́ ní kankan wa ọwọ́ ní ilé ìlú lọ́fẹ́ ta ó ní alifu dirham ẹgbẹ̀rún dirham nígbà tí wọ́n fẹ́ ta ní bíi ten million bàbá yẹn wá ní gba owó wá mi kó kọ́kọ́rọ́ lọ́bàrà lọ́wọ́ rẹ̀ lọ́ba gba kọ́kọ́rọ́ ọwọ́ ni ìjọ lẹ́wà kú mbẹ́ ah, alẹ́ ní náà ní kú ẹ̀yìn eh, bí ọgọ́rùn méjì mọ̀ fẹ́ ta tẹ́lẹ̀ ẹgbẹ̀rún kan lẹ́la yìí òun tó ti kọ́lé ó ti kọ́lé mi tí ó mọ̀ gbé owó tó sẹ́kù bàbá yẹn fi dùnnú ó fi èyí tó sẹ́kù ó fi ṣe sàrà sọ ma pé owó gbàjẹ́ yìí rẹ ó o mẹkáníkì bọ́ ṣiṣẹ́ ológun tó dẹ́ náírà àní màmú màmú kan tọ́mù ṣé ò ní ṣe sàárà láyé kọ́dà ìyàwó ẹlòmí nílé ìyàwó ẹ̀rẹ́ kí ní iṣu tẹ́lá ayé lẹ́lẹ́ padà wàrà wọ́n ní eight hundred ẹ̀hẹ́ awọ ọ̀kadà fifty naira ó kù one fifty bánkó bánkó bánkó mi ẹ̀dá kò sí èèyàn ni ó lè ṣe sàárà fáwọn ẹbí rẹ̀ wọ́n mọ̀ pé oúnjẹ tó rà sílé gan fún rẹ̀ sàárà ni ata tó rà sílé sàárà ni ewébẹ̀ tó rà sílé sàárà ni gbogbo owó tó bá dálé ọmọ rẹ̀ sàárà ní ọgbà ládà ìrẹ́lẹ̀ ọlọ́run bá níjà kìíyàmà nígbà wọn dẹwọ́ rọ̀lẹ́ olóyè yẹn wá rí pé tálíkà yẹn ó ti fẹ́ máa kẹ́rù lọ ọwọ́ ní kí wọ́n pè wá wọ́n wá pè ó ní bó wá ní ah, ó ní àti ìfilé lẹ ó ti di ti yín ah ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe ah ọlọ́run ò ní tọ́ sí ti yín láwọ́ bàbá yẹn wá ní tẹ́wọ́ rẹ̀ tálíkà yẹn wá tẹ́wọ́ rẹ̀ ọwọ́ akó kọ́kọ́rọ́ yẹn lé lọ́wọ́ padà ó ní èmi mo nílé yẹn sìn àmọ́ mo bù ọ́ ọwọ́ dákẹ́ wọn wò sùn òbò mi owó sì ń bẹ lápò rẹ̀ fa ah, ọlọ́mọṣẹ́ àti ṣèwá lólówó kó ṣe wá lólówó tí wọ́n máa náwó kó ṣe wá lólówó tí wọ́n máa fowó nu omi kó lóbi àwọn èèyàn ah ní màlúmálù sáàlẹ̀ ilẹ̀ rọ́jù lè sáàlẹ̀ ànábì ní ah máa ń dà láwọ́ owó tó dáa tó bọ́ sọ́wọ́ èèyàn dáadáa táwọn èèyàn dáadáa wá ló ẹ̀wọ̀n báwọn aláàdúnṣe máa ń gbádùn tó bá bó sọ́wọ́ kàtà ọ̀daràn à fi náírà lánìí ẹ̀yẹ́ máa yá mi nílẹ̀ sùn wà nínú àwọn tá a máa fi ń tọrẹ òun náà ní nǹkan gùn ni ní àbí nǹkan gùn bí ọ̀kadà mọ́tò adákun ẹgbà mo fún yẹn máa gùn gbogbo àti máa ń gùn ọmọ alẹ́ ní kéèyàn àbí ìlú sàrà ni àwọn yóò máa wọ́n máa ó lè empower àwọn èèyàn wípé ẹ bá mi sa gbogbo àwọn opó tó wà nílùú yìí ẹ bá ń sa gbogbo àwọn ọmọ olùkọ́ tó wà nílùú yìí mo gbé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún yìí kalẹ̀ ẹ bá ń fún opó kan kọ́mọ fi ṣe kí ni kọ́mọ fi tajà tó bá tó lòsì tí bọ̀ á tún fokó mi tó bá tó lòsì tí bọ̀ á tún fokó mi. à ìwọ lọ́la yé wa owó gan la ń pè lólówó sọ eléyìí tó jòkó nulẹ̀ tó kárí bọnú tí ọ̀dùnà ni olùsí owó kan bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní olùsí ọlọ́rẹ̀ olólówó ẹni tí ìbá máa tọrọ èso alamọ́sí ìrànà sọ fáwọn èèyàn nílùú gbogbo àtọ́lọ̀ bá gbéga nílùú táwọn ṣe nìyẹn o táwọn fowó ṣe nìyẹn kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà sàwánà ní aláríṣẹ́ kìtà àmọ́ ti sàárà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsádàkà sàárà yìí àwọn olùfà wa wọn làwọn wo ni a mọ̀ fún sàárà àwọn tálíkà àtàláyì ní náà ni ọlọ́ni innama sadaqatu lil fuqara wal masakin gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n jẹ lẹ́dún kan àwọn ọlọ́run wọ́n ní nǹkan tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà tálíkà lòun náà àmọ́ kò ní tó lè jẹ lọ́dún kan tálíkà àbẹ́ni lọ́dún pé kò ní tó lè jẹ lóṣù mẹ́fà tálíkà àbó ní tóṣù mẹ́fà àmọ́ kò ní tọdún kan tálíkà lòun náà ọlọ́run ni ẹ̀bùn fún ẹ̀fọn tábà ní ká máa wo àwọn tán wà nínú tí wọ́n fọ́ọ̀lù síbẹ̀ yẹn sí pẹ́yọ́pọ̀lọpọ̀ <laughs> àwọn táwọn ń bí ni kọ́lọ́mọsá <laughs> ọlọ́wọ́n bá ní sàárà àti mọ́ ní kẹ́ máa ṣe àwọn tálíkà ní fún òkè fún àwọn olówó nígbà owó ńláńlá tó wà lọ lè fún bàbá mi lọ ní àtorí pé ọfẹ́ sòṣèlú àwọn tálíkà tó bùn lówó ń bẹ́lẹ̀ tí wọ́n ṣàdúrà fún ọjọ́ àdúrà lọ́sẹ̀ kí ni lẹ́dọ̀ lọ́gbà wọ́n fowó lọ́bì káàkiri wọ́n fowó wà òye wọ́n fowó sàánú àwọn èèyàn ọlọ́wọ́n bá ní yẹ́sà lónẹ́ka má dáyé obìkún ọlọ́wọ́n bá ní wọ́n bọ̀ wá bẹ̀rẹ̀ ọwọ́ Muhammad sọ̀rọ̀lá àlọ́sọ̀rọ̀ wípé tọ́wọ́ bá ṣe tẹ̀wá lọ́wọ́ bó láṣẹ ń na kúrì ọlọ́run ní má àǹfọ́kọ́tún mìíràn kọ́yìn fálẹ̀lẹ̀ wà lìdè gbogbo ń tẹ́ bá ná orí wa ń bẹ́ o àwọn tẹ́ kọ́kọ́ náwó fún fálẹ̀lẹ̀ wà lìdè àwọn náà ní arúgbó yín bàbá yín àti ìyá yín tàlẹ́ alákọ̀ọ́kọ́ láàrin bàbá àti ìyá ìyá alákọ̀ọ́kọ́ mọ́sí mistake yẹn o ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ fún lówó kó tó fún bàbá rẹ̀ ànábì lọ́sọ bẹ́ẹ̀ ẹnìkan lè bá ànábì ó ní kásẹ̀ pé afẹ́ ṣeré afẹ́ tààyàn lọ́rẹ́ afẹ́ dààyàn lọ́lá nínú gbogbo ẹni tó wà láyé yìí tààlà lákọ̀ọ́kọ́ tí ládàá rẹ̀ pọ̀ jù téèyàn máa ń bó nǹkan tí ò sí ládàá ẹni tó tún tó mọ́ ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ onítàlọ́túnkà lẹ́yìn ìyá ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tún onítàlọ́túnkà ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tún onítàlọ́wákù ànábì ní súnmọ́ baba a ma n fi afe si dada ya da lo koko dodo re ko dodo baba se wala won ya kan be ah la ila illa allah awon wa ni afa afa owo to kule mi yi se o ti dodo baba re so ti dodo baba re won wa dari yan lodo baba e bi pe baba yen ni alase re e ma ya mi ni nese wa olohun ba ni falili walidein te wa mo pe fe tore ẹfẹ́ ṣe sàárà àwọn òbí yín lálákọ̀ọ́kọ́ o bàbá ti ń gbé ẹgbẹ̀rún pọ́ùn hmm, ten million twenty million fárata tí ìyá rẹ̀ sì ń bẹ nínú létí sọ́fà yóò wọlé kó tó wà lè jẹ́ náà o ọlọ́run ti tó kí wọ́n náà tó bọ́lọ́run ti tó ọlọ́run fàlè lè wá lè dé ọlọ́run lọ́dà àwọn ni wọ́n ṣe kí ni sábà bí tó fi wáyé ọwọ́ yìí làbá tó rí ọ wọ́n sọ bí stéèkì yẹn o bó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọkọ̀ tọ́jú ìyá ẹ̀ náà bàbá ẹ̀ ọ̀sẹ̀ ká bọ́ọ̀ bá wáyé àfọ̀ òdìrí kankan kọ́ gé o èmi kí mo sì tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ sáàfọ̀ wájú òbí lọ àfọ́jú òbí lọ àfọ́jú wájú àfẹ́ ẹlẹ́sìn nínú ètò ayé àfọ́dàlọ́ fún yẹn kan ọlọ́run bá lè wá lè lé ní ọlọ́run ní bàbá àti ìyá rẹ̀ lálákọ̀ọ́kọ́ wọ̀ lákẹ́rọ̀ bí náà ọ̀sẹ̀ wá kàn wọ́n bí àwọn tá a máa ṣe sàrà fún nìyẹn o wọ́n lè yàtá a má ọ̀sẹ̀ wá wọ́n masakin ọ̀sẹ̀ wàá kan àwọn aláìní tí wọ́n ń pé ẹ̀bùnmi torí ọlọ́run wọ́n bínú sọ́bìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n ń lọ ìrìn àjò tí wọ́n lówó tí wọ́n fi débi wọ́n lọ. ọ̀pàdé ẹnìkan ní bọ́sítọ̀ òun ni ọ̀dà kan ẹ̀bùnmi ní àpò méjì ń lọ sí Ìlọrin ni ọ̀fẹ́ kó àpò méjì lé lọ́wọ́ báyìí ní fóònù yàrá ẹ bá dún gbogbo Ibrahim dákun bá mẹ́ra wàrà bọ̀ kí ló ṣe jàmáà ọ sọ fún ẹni tí ń rìn pé ẹdákùn ẹmẹ́ta ẹni síwájú ẹni síwájú ìyá mi ní kí n ra wàrà wa ẹ má bínú ọlọ́run jẹ pàdé aláàánú tọba ní nǹkan wà ní mi máa ní o tọba ní mi ò fún tọba wà ní mi máa kí lọ́ra wọ́n pààrà. ọlọ́run bá lọ́sùn àwọn àwọn àtàlà ó ní wàá má tẹ fún àlùmí lẹ́kẹ́ ìlú ní gbogbo ìtẹ́ bá ná fẹ̀yìn náà láàbí àlìm ọlọ́run máa wo ọlọ́run rí yín ìtọ́ náà kọ̀rọ̀ ọlọ́run rí ọ mọ́rùkú ọlọ́run rí ọlọ́run rí ọ yóò sì san ọlẹ́sàn lórí ẹ̀ kọ́dà sàárà àkọ̀rọ̀ gan ó dáa ju sàárà gbangba lọ wọ́n ní sọ́dọ̀kọ̀ tó sírì tó ti fi ògá dọ̀bọ̀ rọ̀ ànábì ní sàárà àkọ́kọ́ yín máa ń gbé ìbínú ọlọ́run kúrò lérí yẹn ó faṣọ sínú ọ̀rá ọ̀jẹ́ nìkan kan mọ̀ pé ọ̀fẹ́ bùn lásọ ó sì mú lẹ́yìn lé ẹgbàṣọ yìí ẹ máa wọ̀ mo rí pé ẹ lásọ tó nǹkan ọlọ́run kò bèmí náà láṣìírí ọfà àyàn tí yọ jẹ wọlé omúlọkọrọ nínú yàrá ọkà wọlé lọ́wọ́ tẹnìkan ọmọ wọn ní tọ́lọ́mọ fẹ́ bínú sọ ọlọ́wọ́ sí ní bínú mọ́ sàárọ̀ kọ̀rọ̀ wọn pẹ̀lú kan ní Zainul Abidin Zainul Abidin nínú àwọn ọmọ ọmọ Ali ọjọ́ aláwọ̀ àánú wọn ní tọ́ba ti di àfáàní ọwájú olówó tọ́ba ti di ọwọ́ ọ̀sán yóò ní kí wọ́n já alikama bíi fúláwà táwọn ń ta yẹn bí láìsí wọn já síkọ̀rọ̀ nínú ilé tọ́ba wá di òru tí gbogbo ara alẹ́ bá sùn tán àfọwà sílẹ̀kùn yọ̀wá yọ yọ̀yọ̀ yọ̀wá sílẹ̀kùn yọ̀wá gbé alikama sẹ́yìn lágbo kan òru ọgọ́ méjì òru yọ̀wá lọ ojú ọ̀nà opó yọjà alẹ̀ ojú ọ̀nà ọmọ òrukàn yọjà alẹ̀ ojú ọ̀nà tálíkà yọjà alẹ̀ àwọn tàwọn kàn rí pé nígbà wọn rán jí láṣùbà ẹnìkan ti gbé oúnjẹ sójú ọ̀nà àwọn bá wọlé tí wọ́n jẹ oúnjẹ lọ ni ìjọ tí àfààyè wa kú nǹkan méjìlá wa ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ ni ẹni tí ń wẹ bàbá yín wá ń sọ fún ọmọ bàbá yìí pé kí ló ṣe bàbá ní èjì kan bí tí gbogbo ẹjọ́ náà sọ̀rọ̀ pé bí ẹ máa ń gbé ẹrù sí ojoojúmọ́ ẹwà wọn lábàárù yẹn tó máa bọ̀rọ̀ alẹ̀ kí ló dé tó sì bàbá ń bí ó ṣubú ni ó ní bàbá máa ń gbé oúnjẹ síbẹ̀ lóru ni àwọn kan rí pé àkó oúnjẹ wà nílé ìgbà tó fi dàárọ̀ àwọn onírí ń bẹ̀ mà àmọ́ bí wọ́n ń gbé lọ ọwọ́ àdìjọ́ kejì jọ́ àwọn tọ̀hún sílẹ̀kùn wọn oróúnjẹ àwọn ni wọ́n wá pariwo pé a máa oróúnjẹ lójú ọ̀nà oróúnjẹ mọ́ o wọ́n wá sọ fún wọn pé sẹ́nu làbì nínà lógún sẹ́nu làbì nínà òní máa gbé jẹba fún yín ikú rẹ̀ ní òjẹ́ oróúnjẹ mọ́ o irú àwọn èèyàn ibo ni wọ́n lọ sọ sójà máa wọ́n lọ ní àlìjẹ́nà ni ẹ̀yọ́ màá yá mi sàárà àkọ́kọ̀ ọ̀dà púpọ̀ bọ̀dé wá ní ẹ̀dá kan ta ní òfin olówó mọ́sálásí èèyàn nítumọ̀ pé kọ́ sá lọ ó lè fún wọn náà àmọ́ ó dá ní ìyàrá kọ̀dà àkẹsẹ̀ wọ́n mọ̀ ní èló ni kàdíbù ti dá wọ́n fẹ́ yẹ ìyá àwọn tí ò ní ní o alájẹ́ ìsákì èló ló ń dá owó tèmi ní lọ́wọ́ lọ́wọ́ mi ọlọ́run ló bùn ọ ọba tó bùn ọ ló gbà lọ́wọ́ àwọn táwọn máa náwó kárí ni owó ẹwà wò mí èló lẹ́fọ́ wa tẹ́bá lè bánu yàrá kò ní fún yín àfi tẹ́bá ní ìyàwó abẹ́ ní ìkómọ abẹ́ ní nǹkan kan ṣe tọ́mọ̀ fún gbogbo àwọn yóò ní Allah akbar yọ̀rọ̀ gba máìkì yóò ní salli ala nabiyil karim afúnyín ní mílíọ̀n kan mílíọ̀n kan pé afúnyín a ogun tá a tún lè ṣe Allah akbar ọlọ́run ọlọ́bọ̀dà ìṣòwádìí àtọ́ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fọwọ́ ìdú àṣàdàkà ibi àlọ́gẹ́lá wá dé yẹn àǹfààní wo ni sàárà máa ń ṣe nínú ayé yẹn ẹ̀yìn yá wa ẹjọ́ àwọn ọkọ yín ẹni wọ́n máa ṣe sàárà o nítorí àwọn àǹfààní ta fẹ́ kà yín ẹ̀yìn ọkọ ẹ má di àwọn ìyàwó yín lọ́wọ́ ká máa ṣe sàárà o torí ta fẹ́ kà yín gbogbo ata jẹ́ àwọn ọmọ ká má di àwọn bàbá wa lọ́wọ́ ká bí sàrà rẹ̀ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni orí rẹ̀ ó ṣe kíni ló ṣe pọ̀ tó ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run wa an tasaddaqu khairul lakum ọlọ́run bá ní tẹ̀lé bá ń ṣe sàrà ẹ̀ mà rí orí in kuntum ta'lamun tó bá jẹ́ pé mà ah, àmẹ́ mà àyìnmà náà ni ló jẹ́ máa sáwọn ọlọ́run ni ẹ̀rí òbítíbitì orí iná pè lórí jama àkọ́kọ́ ní fọkànbalẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ kọ́dà látara sàárà tó ṣe nínú àwọn àǹfààní sàárà òwúrọ̀ ni yóò tó fi ọgọ́dọ̀ bọ̀ rahman wọ́n ní ìmọ̀ ká ìbínú ọlọ́run kúrò lérí yàn gbogbo ẹni wá ti ń sàárà inú ọlọ́run máa dùn sí nítorí pé wọ́n lè láhìlì masalu làádá ọlọ́run lọ́la pẹ̀lú ètò ga jù ó ní àwọn adìẹ dábà tó ń sìn ẹnìkan sàwá gbé àgbàdo dé àti ẹ̀wà àbí ọkà bàbà wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn àwọn adìẹ rẹ̀ wọ́n fò sókè inú wọn ń dùn wọ́n sọ̀rọ̀ ọlọ́run dá gbogbo wa sílẹ̀ ayé kọ̀fẹ́ kádàmú torí ọlá rẹ̀ tó fẹ́ ṣe lórí wa ló fi fún àwọn kan jẹ nìkan lọ ẹni tó ní ẹ̀kọ́ dájọ́ ni tí ò ní lọ tí wọ́n tẹ̀lé lọ́wọ́ tó wọ́n fáwọn tí ò ní inú ọlọ́run máa dùn sí pé àwọn ẹrú mi ò débi ọpa wọn àwọn ẹrú mi ò ní wọ́n sọ́fà inú ọlọ́run máa dùn sí ọ bínú bàbá aládìí ó sì máa dùn sí ẹni tí ń fàdí rẹ̀ ní oúnjẹ ẹlẹ́ẹ̀kejì sí yàtọ̀ mal owó rẹ̀ ọmọ pọ̀ sí ọlọ́run wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifuh ọlọ́run tó bá ti ná díẹ̀ èmi ọlọ́run sì fún yín nílọ́pọ̀ tí ó da jù tẹ̀ náà lọ tọ́ba ti mẹ́yọ̀ kan mẹ́wàá lọ́wọ́ fún ọ padà tọ́ba ti ná one thousand èlé lọ́mọ retí èlé lọ́mọ retí ten thousand kọ́ eleven thousand èyí mọ̀ retí àbí wọ́n àwọn yìí tọ́ ná àti mẹ́wàá tọ́lọ̀ tọ́ba ti ná one million èlé lọ́mọ retí ẹ́ èlé lọ́mọ retí one forty ẹ́ eleven million ni ó yí àwọn yẹn kéré kéré. <laughs> ọlọ́ni máa ń já àbí hasanatin falahu aṣírú àmúfàlìhà ọlọ́ni bẹ́ẹ̀ bá ti ṣe ọkàn èmi ò fún yín mẹ́wàá ó lè wá dé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́ni ìbọn fi pamọ́ sọ́jọ́ alẹ́ tó jẹ́ pé ọjọ́ alẹ́ yẹn léwu tẹ́lẹ̀ ee ebi lọ́wọ́ à ń bẹ̀ fún ọ wà fowó yẹn síbẹ̀ àsìkò yẹn lọ́wọ́ àrí àmọ́ ní fún ọlọ́wọ́ padà fún ọ. àdébí mami fi ìmàlàkà ni àdébí jojoojúmọ́ òun náà ni àwọn màláíkà wọ́n máa ń sọ̀kalẹ̀ nítorí ojúmọ́ nítorí wọ́n máa ń sọ̀kalẹ̀ Allah wa ní kẹwọn sàdúrà yẹkúlọ àdéhùnmá ọlọ́kanú wa àdúrà tí wọ́n máa ṣe ni pé Allahumma àti mọ́nfẹ́kọ̀ khalafa gbogbo àwọn tí wọ́n ná lè ní ìwọ ọlọ́run ọba o wọ́n sà ìjà àrọ̀ yìí tọ́pọ̀ jù tí wọ́n ná lọ fún wa màláìkà ni wọ́n máa sàdúrà àdúrà tí màláìkà ń sọ lójoojúmọ́ ni ọlọ́run gbogbo àwọn tí wọ́n nílẹ̀ ní tílẹ̀ fi sú yìí ọlọ́run bá ń bùkún wọn ọlọ́run ni mo ti gbọ́ ní bùkún wọn. màláíkà ẹlẹ́ẹ̀kejì òun ni aláhùnmá ìwọ ọlọ́run wà wá àti mímúsíkà tẹlẹfà gbogbo àwọn tí wọ́n háwọ́ lè ní talibara déwájú wọn wọn ni alábàámusa owó ti bẹ̀rẹ̀ rẹ̀ ìyá rẹ̀ pé bàǹfẹ̀ kan ránṣẹ́ ó ní ẹjọ́ dìgbẹ̀yìn oṣù ó sì bẹ̀rẹ̀ wẹ̀ àwọn ẹbí wọn wá bá wọn ní àṣírí fẹ́ tù bùwálá sírì oní ah, kò ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀hún ah, kápẹ́ bá wà ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀bá rí kan gba ó sì gbogbo sa àwọn ipe tálàfà kan máa bá akínà pé tálàfù jàmá òun náà ní pínpín nǹkan rẹ̀ ó máa bàjẹ́ máa bọ́kàn ẹ̀jẹ̀ máa bẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa bómi ẹ̀jẹ̀ gbogbo nǹkan tí máa bàjẹ́ inú ara yẹn ní máa bàjẹ́ lẹ́yìn náà dúkìá yóò máa bàjẹ́ ilé ó bàjẹ́ ilé lè kíláàkì torí pé yẹn ti sàrà mọ́tò lè dànù torí pé yẹn ti sàrà mọ̀láyíkà a máa ṣépè lé gbogbo àwọn tí wọ́n máa ń ṣe kí ni gbogbo àwọn tí wọ́n bá jẹ ahun tí wọ́n ná owó ló fi jẹ́ pé yáa rí i pé ìwọ náà ṣe sàrà lójúmọ́ kọ́ mọ́ máa wà nínú àwọn tí mọ̀láyíkà wọ́n máa ṣe èpèlé o tó bá ti ní àmọ́ tó bá ní tó bá ní ọlọ́run ní ṣe kí ni ọlọ́run ní bí ẹ tó bá ti ní àmọ́ tó bá ní gbìyànjú kó mú níwọ̀n bá tipa bá ṣe kí ni tipa rẹ bá ká nínú àwọn àǹfààní sàrà ó náà ní pé owó máa ń pọ̀ anábì ní máa nà kọ̀sọ́tù sọ̀dàkọ́ tó mi máa lì anábì ní sádàkà tá ń ṣe yẹn kò ní kóró yóò dínkù o ó ní kóró yóò lékún ni o mo ní ten naira lọ́wọ́ mo ná five naira ẹ wá lóhùn mi ò dín ó dín ní báwa ṣe wò ó àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti lé owó ti pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run tásìkò bá ti tó yẹ sọ̀kalẹ̀ hàn tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn tó máa ń tọrẹ kó bá ti náwó díẹ̀ ọlọ́run sì sínú àlá hàn ẹ̀yọ́ màyá mi ẹ̀rí sọ́dọ̀kọ tẹ̀jìlíbù mahabbatala wọ́n ní gbogbo ìtọ́fẹ́ kọ́lọ̀ wọn fẹ́ràn àwọn wọ́n ní kọ́ máa tọrẹ ọlọ́ni alẹ́ nínú yóò fi kúnà fi sàrà ìwà dọ̀rà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa náwó nígbà tí owó pọ̀ ya wọn ya wọn yá mi àárín yẹn lágbára o ọlọ́ni nígbà tó ń bẹ wọ́n máa yá lù yín wọ́n máa lù yín pè mí ẹ wọ́n láwọn tí wọ́n náwó nígbà tí nǹkan pọ̀ wọ́n dọ̀rọ̀ nígbà tí òwá sí lọ́wọ́ wọn tó tọ́jẹ́ pé òun gan fúnra rẹ̀ ń gánwó lẹ́ni kò síṣẹ́ kò sówó lẹ̀ ó tó wá mú nínú kínkín ní tọ́wà lọ́dọ̀ rẹ̀ tí ò tí ì tóun náà ọlọ́wọ́ bá ní ó tó wá fún yàn nígbà tó pọ̀ ìnà nígbà tó kéré ìtúnrọ́dún náà ìgbà tó pọ̀ yẹn ìyẹn dò dáadáa o ọmọ gbà yìí inú ọmọ dùn ọmọ fáwọn èèyàn ọyá ìmọ̀mù ẹ̀mọ́ gbé ọyá máa yọ gbẹgbẹgbà <laughs> àmọ́ wọ́n bẹ̀rẹ̀ àǹkọ́ tí ò sí kankan lọ́wọ́ tiẹ̀ náà àfi tíntín yẹn ọlọ́run bá ní wọ́n wà rọ́jú mú tíntín inú tíntín yẹn náà wọ́n rọ́jú mú lẹ́kàáfin mi lẹ́kọ́ yíṣá nínú ìròyìn wọn ni pé wọ́n á máa gbé bínú mi wàlá áfin ánì náà sì wọ́n máa sàmójú kò fáwọn èèyàn gbogbo wà tó máa wù nìyẹn o wàláhù yuhibbul muhsinin ọlọ́run bá ní mo fẹ́ràn àwọn o àwọn olólùwọ́n ló mo fẹ́ràn jẹ́ wọn àwọn tí wọ́n ná nígbà tọ́pọ̀ àtìgbà tí kò sí ká tó mọ̀ ọ́ ní ọlọ́rẹ ó nígbà tí ọ̀ bá ná nígbà tọ́pọ̀ àtìgbà tí ò ṣe kíni nígbà tí ò tó nǹkan àṣẹlẹ́ka yéṣu lọ́wọ́ bí àlùmọ́rẹ́ wọ́n ní ààrẹ ọlọ́jọ́ pípẹ́ ẹni tó bá rẹ̀ ẹni tó bá rẹ̀ wọ́n ní ẹni kọ́ máa ṣe sàárà púpọ̀ àdìsí kan wà sanawó Albani bàbá Albani ní àdìsí asan ni wọ́n ní dáwù mọ̀rọ̀dọ́kùn bí sọ́dàkàn wọ́n lànàbí ní ẹ máa wo àìsàn ara aláìsàn yín pẹ̀lú kẹ́ ẹ máa ṣe sàrà gbogbo ẹni tó bá ti rẹ̀ kó máa ṣe sàrà o gbogbo ẹni tó bá ti rẹ̀ ẹ máa ṣe sàrà o ṣe ẹlẹ́ni tí wọ́n fún sàrà ọ̀rẹ́ ni tó bá ti rẹ̀ ọ̀yìn ẹni tí wọ́n torí ẹ̀sìn sàrà náà padà rẹ̀ rìn bọ́lá ń ṣe máa ń tó níyẹ kò sí nǹkan téèyàn fi sàrà gbà ẹgbọ́ sàrà kò sí téèyàn fi gbà lọ́dọ̀ ọlọ́run wọ́n bá máa kéwú máa ṣe sàrà bó bá mọ̀ wé máa ṣe sàrà bí tó bá ń bọ́ lọ́wọ́ rẹ̀ máa ṣe sàrà tó bá tún gbéṣẹ́ fún ọ máa ṣe sàrà tó bá ṣe sàrà ọ̀dà ọ̀nà nùsọ̀n kọ́ńtàkì tọgbà yẹn ọ̀dẹ̀ gbèsè ọkọ̀ọ̀kọ̀ yọ tàwọn tálíkà fún ọ̀nà kó tó bẹ̀rẹ̀ fẹ́ ẹ pé afọ́jú yẹn wá ẹ fún five thousand bàbá àrọ̀ yẹn ẹ fún ten thousand yóò wá wá ìgbé ẹgbẹ̀rún mẹ́wàá yóò ní àṣírí tẹ̀ ní òṣèlú kìí àṣírí òní tú ọlọ́run ní kọ́ máa rí bẹ́ẹ̀ sàrà òṣèlú yẹn ló fi gbà wájú ọlọ́run wọ́n ní tí mo ha bí ha arákùnrin kan bẹ wọ́n ní ó ní àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà wọ́n ti wá tẹ́jú ẹ̀ nílò ẹ̀ wọ́n ti tẹ́jú ẹ̀ tẹ́jú ẹ̀ tẹ́jú ẹ̀ àrùn rẹ̀ lọ. dókítà rẹ̀ wá sọ fún pé yóò lákẹ́ lọ́lú ìbò ó yá àwọn ìbò àwọn tó ní tí wọ́n lè lò fún yín. arákùnrin ọwọ́ lòun fẹ́ lòlè dágbére fún ọ̀rẹ́ òun wípé òun lọ lọ́lẹ̀ o àrùn jẹjẹrẹ yìí nínú láwárá nínú tó àwọn dúkìá àwọn dúkìá àwọn ibi tó wà ní àyímà alẹ́láàdé kámàdé ẹbà mójútó àwọn ọmọ o ẹbà mójútó àwọn dúkìá ẹfún kálukú lẹ́tọ́ ẹ̀ ọmọ rẹ ọkùnrin àbóbìnrin ni ọ̀tẹ̀lé nígbà ọ̀dágbére fọ́lẹ̀ rẹ̀ tán wọ́n wá ń bọ̀ wọ́n kọjá bàbá alápàtà kan tí ń gé ẹran ń gé ẹran ń gé ẹran wọ́n wá eegun ẹran tó bá ti ta sílẹ̀ ń sàṣínà ọ̀rá bàbá olóhùn yẹn wá kọjá lọ́wọ́ sọ fún mi pé ìyá yẹn ń sọ egungun ni ó ní bẹ́ẹ̀ ni ó ní sọ egungun ni wọ́n wá pé tí wọ́n fẹ́ bí àwọn olóyìn sẹ́sọ́ ń gbálẹ̀ ń bí ní ọ̀rọ̀ ọ̀gbálẹ̀ ó lé egungun yẹn lòun wọ́n sà tóun àtàwọn ọmọ àwọn táwọn òbí jẹun ó pé lòun ọmọ òrukàn lọ́wọ́ nílé egungun lòun wọ́n sà bàbá ẹlẹ́nà òsì ní kó wọ́n sà torí pé bọ́wọ̀ sá bàbá olówó yìí ó wá sọ fún bàbá alápàtà ó ní ìyá yìí ẹ fún ní ẹran tó tó sè nínú ilé tá a lè jẹ níjọ́ mẹ́ta ẹ máa fún níjọ́ kẹta jọ́ kẹta jọ́ kẹta fún sùn ó sì kóró rẹ̀ kalẹ̀ ó wá ní ìyá ìwọ náà gbowó láì ló lè ra oúnjẹ sílé oúnjẹ tó tó jẹ lóṣù mẹ́fà ó wá lọ ó wá débi mọ́tò ìmọ̀ pàkì mọ́tò sí arákùnrin yẹn wọlé ń drive ọmọ rẹ̀ dèkó lẹ́yìn arákùnrin yẹn ní inú òun ṣe gbùrù gbùrù gbùrù gbùrù gbùrù gbùrù àti bí ń ṣe gbùrù gbùrù yẹn àti káńfà lọ nìyẹn àti jẹjẹrẹ lọ nìyẹn jẹ̀wọ́n ó ní gbùrù ó dàbí pé gbàtọ́ òfin délé ara àwọn tí máa ń gbóná gbóná mọ́ tí wọ́n sọ fún ọmọ yìí pé òun fẹ́ sùn nígbà tí ó jìrà yìí gbogbo ìnira tí ń bẹ lára rẹ̀ kò rí nǹkan kan mọ́ ó ní kí ìpè wọ bàbá sọ́ọ̀rẹ́ ti tó ṣẹlẹ̀ gan ó ní ọ̀rọ̀ yíyà òun lẹ́nu mílíkù lára ilé yẹn àwọn alọ́dọ̀ dọ́kítọ̀ ó ní ara wọn ògbóná mọ́ òun wá fẹ́ ṣe tẹ́sì dọ́kítọ̀ wá ṣe tẹ́sì rẹ̀ wọ́n wá gbé ní sọ́ọ̀dì jáde dọ́kítọ̀ ní oògùn olólò kọ́dà fún oògùn náà kó fóun òun mọ̀ fáwọn èèyàn ó lóun lo oògùn kankan oògùn tẹ́ ní kóun máa lò náà lòun lò alẹ́ oògùn olólò láàárọ̀ yìí olóòwò lògùn ọmọ rẹ̀ wá ń sọ fún dókítà pé bàbá lògùn oògùn tó lọ́dọ̀ ní sàárà tó ṣe aláàrẹ̀ èdè pípẹ́ ẹmọ́ ní sàárà o kéé ní sàárà tó pẹ̀lẹ̀ dúdú tọ́wọ̀ fáwọn ọ̀yá ayé o ẹgbọ́n nìyẹn o pípẹ́ fún yọ kan bọ́wọ̀ ní ọ́fíṣe ẹfún ya ti sàlẹ̀ odò kan lè mójú kó ọlọ́run ní fàárẹ̀ ṣèyàn ọlọ́run ní sì mú kú o pẹ̀lú àmọ̀dé ti fọwọ́ yẹ̀sùfíìnì adébí Ibrahim ó ní tọ́ba tẹ̀lẹ̀ mí ọlọ́run ní máa fún mi lálàáfíà gbogbo ẹni wọ́n ṣẹlẹ̀ náà ọlọ́run ní máa fún wa lálàáfíà sàárà yìí tọ́ba tẹ̀sùn mú lámàṣe kiri ìlàmàṣe lẹ́yìn náà àsọ́dá kan ti tẹ̀lé dolùbàdà à àwọn afọ àwa wọn ní túmọ̀ àbí àgbélò wọn ní bó ṣe òkè ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ tó láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kàbáyìí téèyàn túbá téèyàn ò ọlọ́run parẹ́ àsọdà kan tó ti fi hu àlùkàtẹ́ ata kama tó ti fi olùmọ́ òun náà rọ̀ anábìrin sàrà a máa pàṣẹṣẹ rẹ bí omi ṣe máa ń paná tọ́ba ti ṣe sàrà ẹjá wo àwọn èèyàn tó ṣẹ̀ ládùúgbò tọ́wọ́ ń bò ní nǹkan kí ló fẹ̀rẹ̀ wọ́n ní ara ó ti bùn wájẹ́ mẹ́ o ẹgbàgbé dókítà ọ̀yẹ́ o bó ṣe rí lórí ilẹ̀ yẹn bó ṣe rí sọ́mọ̀ náà nìyẹn wọ́n ní tọ́ba ti ń tọrẹ ọlọ́run ti máa pàṣẹ rẹ asọ́dà ká ti tàbí gbòlùbàlà wọn làwọn àdáwò tí ń bọ̀ accident ni oye ikú òjijì ni wàhálà ńlá kan ní jábọ̀ ni àdáwò ni o àárẹ̀ ni o ilé ń jó olè ń jà ni o tí máa ń bọ̀ wá tọ́ba ṣe sàrà ọlọ́run sì nìkan yí ikú olè rẹ̀ sọ̀nà àwọn olùmọ̀ọ́rọ́ fi tẹ́kì mọ̀sọ́dà àṣọ àdébì ní ìyàbá ti ṣe sàrà ọlọ́run máa fi sàrà rẹ̀ máa fi sọ yín níbi àwọn aburú tí wọ́n fẹ́ jálù yín ilé tí ìyàbá ṣe sàrà wọ́n máa rán wàhálà ń bẹ̀ ni o tí ilé ìyàbá ti ń dàrú máa ṣe sàrà o bí àwọn ìlú ọmọdé sàrà mọ́ nílá o bọ́kọ̀ ìlú ọmọdé sàrà mọ́ sọ fún pé yọ̀tọ̀ ah, yọ̀tọ̀ o ṣé rí àyè sí sàrà kan ní máa jẹ́ tán ẹ̀yọ́ máa yá mi àsọ́dọ̀ká tẹ́lí ní oṣù jábọ̀ tẹ̀ dùn á wọ́n ní gbogbo àdúrà tó bá ṣe pátá máa ṣe máa ṣe léyìí ẹ̀sọ́ àdúrà kẹ́lìmù tọ̀jìbù àdúrà ti lòkè wọ̀nà àmàlù sọ́ọ́lẹ́hù yẹ̀rìfà òhù ìyẹ́ tí ó fi fò òun náà ní sẹ́ẹ̀rì wọ́n nínú àwọn sẹ́ẹ̀rì àwọn náà ní àsọ́dọ̀ká ọmọ sí sàrà ẹnu pé mo fẹ́ ka yasin mo gbọ́dọ̀ pẹ́ran kò sí mo gbọ́dọ̀ ńbẹ̀ kò sí ẹran kan tó bá dùn àwa kò sí àdúrà kan tó bẹ̀rẹ̀ wa àdúrà wa lọ́tọ̀ sàrà wa lọ́tọ̀ tá a bá ń so mọ̀ yẹn yóò máa jẹ́ ìnira fáwọn tó fẹ́ sàdúrà pé èyí tí ìró ẹran náà jẹ́ kí ni sàdúrà yẹn yóò máa bọ́ sí ìnira yóò máa bọ́ sí bídí àdáadáa lẹ́yìn ànábì àmọ́ ọkàn ronú pé mo fẹ́ pa màálù lé ni mo fẹ́ fáwọn èèyàn ẹ̀sìn ọ̀tàkùn bí wọ́n ṣe ń jẹ́ tí wọ́n ń dùn nínú ìjọ náà ṣe kí ni nínú ìjọ náà máa dùn lẹ́yìn náà ìpèsè oríta mẹ́ta kì í ṣe sàrà o àwọn àfáwà nílẹ̀ Yorùbá tọ́rọ̀ òjì yìí tí wọ́n ń ṣẹbọ wọ́n á máa pe kùrìbán wọ́n á máa pe ìpèsè oríta mẹ́ta ní sàrà wípé alájà ìgbọ̀rọ̀ yín dé yìí àdúrà ọ̀nà mọ́ o sàrà lọ́sẹ̀ o alájà wa ní irú sàrà o ah sàrà àwọn àgbà ni níbo làwọn àgbà náà wà òun náà mọ́ tọkàn máa fi ṣeré ẹ̀pẹ́ àgbà àgbà àgbà àgbà nígbà wọn láhùn já lọ lè bá gbà wọn lọ́wọ́ bí wọ́n wà. ẹ̀yọ́ máa yá mi nílé ẹ̀sìn wa yóò wà ní sàárà àwọn àgbà wọn wà kó ìfun ajá àbí ìfun ẹran ẹ̀kọ àti epo pupa ẹni táwọn àgbà ń jẹ ń jẹ jẹkújẹ àgbà kí ó sì jẹ ajá ní oṣù kínní ajá ní ó yóò wà ló gbé kalẹ̀ yín tó gbé kalẹ̀ yín ó ti gbà pé àwọn kan bẹ tó gbé fún ó sì gbà pé wọ́n lè ṣe nǹkan kan kéde ìsọ́lọ́ ló gbénú nígbà tí ẹ ti sọ lọ́wọ́ bá yẹn ó ti lọ́lẹ́bọ̀ torí yìí tóun wá yẹn tó fi gbé lọ oríta mẹ́ta yẹn kíní kan lòun wa bùkátà kan lọ́kàn gbọ̀ngbọ̀n nínú ayé ẹ̀ ọlọ́run ló kó pèrè òru oní ya rahman ya rahim kó sàdúrà kó pè ọlọ́run sọ́dákọ̀ wọn máa pè ní bóyá wọn pè ìpèsè àwọn àgbà hmm. kòtòbáàn kò ní ọ̀sìn wa àwọn ẹlẹ́bọ̀ ni wọ́n máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ wọ́n ń ṣe nítorí kí bùkátà àwọn kò bí akádé àwọn kò ṣe kí ni kò lè bá gbà ìrọ̀ ó ṣe sàrà nọ́mà ni lẹ́yìn náà àwọn èèyàn fẹ́ràn rẹ̀ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ dáwọn sàrà olówó ọ̀ndáwó ná ọ̀rọ̀ mọ́tò ọkọ́lé ọ̀ndáwó ná ọ̀ndẹ́nàjẹ ọ̀ndẹ́jàjẹ ọ̀ndásọ́wọ̀ gbogbo àwọn tó wà ní kàràkàrà rẹ̀ òògùn wọn wọ́n fẹ́ràn rẹ̀ bọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ ni ìwọ náà ó fáwọn èèyàn díẹ̀ díẹ̀ ní bẹ́lọ̀ ń ṣe kí ni inú tọ́lọ̀ ọba aláà fún ọ àsọdọ́kà wọ́n ní ní máa ń jẹ́ kí sàárè àsọdọ́kà wọ́n ní ọlọ́wọ́ ọba aláà ní máa fi ń sàánú yàn nínú sàárè anabi ni inna sadaqata la tutfi'u an ahliha an-nar fi al-qubur aw kama qala sallallahu alaihi àwọn tó bá wà nù sàárè tẹ́ bá ọlọ́wọ́n bá aláwọ̀ sì ká ìbínú rẹ̀ kó lórí wọn iná tí ń jó wọn nínú sàárè yẹ yóò sì stop ọkàn náà ti bàbá rẹ̀ bàbá wọn ti kú àsìkò tó kú tọ́mọ wá lọ́la mọ́ lọ́la yìí bàbá ti lọ bàbá yìí márùn hundred thousand yìí mo bùn yín ládàá tó wà ń bẹ mo fẹ́ kọ́ máa bá bàbá mi nínú sàárè bàbá rẹ̀ wà àníbi ní ń bẹ nínú gbónára náà yóò sì máa tutù wẹ́ẹ́ yóò máa tutù wẹ́ẹ́ ẹni tí ń sèyàn yóò dáa fún abẹ́ onídàá fún ìyá rẹ̀ ń fẹ́ ó ti sàárà nípa ẹ̀ lóde gbẹ́ bọ́ọ̀ tọba lówó lọ́wọ́ gbẹ́kànga sáàrin ìlú yóò kọ̀ ya ẹ bí ààrẹ bá ń bẹ nínú sàárè àrọ́ máa tù ú àrọ́ máa tù ú tọba láwọn àṣìṣe díẹ̀ díẹ̀ tọba á jẹ́ ni eré bá ni yóò máa wà ní ìdẹ́ra àwọn máa lékún yóò máa lékún yóò máa lékún lára rẹ̀ ọwọ́ mo òfin sòkú òfin sòkú òǹkọ́ màlúù ọwọ́ àwọ̀sọ̀ òǹjọ́ okóṣe nìsọ́rùn bí tajá sí tó ṣe yìí ṣe ìyá rẹ̀ nínú yẹn ọwọ́ ló ṣe sàrà ọwọ́ ma alẹ́ màálù náà gbogbo owó lọ́gbà padà lálẹ́ ẹ̀yẹ̀ wọ́n bísíǹsì náà àti pé a a tó bá ilẹ̀ làwọn ọlọ́run ni òun ní torí tó ń wà kankan ó ní àwọn èèyàn jẹun táwọn bẹ̀rẹ̀ ọ̀nà ìbílọ́gbà ìpé ọ̀nà ìbọ̀lẹ́gbà ó lóun ṣe ìdáwò fún ìyá rẹ̀ ni ó sì káwó lálẹ́ owó ṣe nílé màlúù mẹ́ta màlúù kan ló ti pa bísílẹ̀sì ní sẹ́yìn náà àbí bísílẹ̀sì ní irú sàárà yẹn ò lè wúlò fún ọ̀gá àti ẹ̀ sàárà tó bá ti yọ bá súnnà mu sáàdù ó lè bá nábì ó ní ìyá mi kú ó ní àtàsọ́dàkọ̀ àníhà alìtẹ̀sùlẹ̀ àsọ́dàkọ̀ ṣé sàárà ọba ti bá ṣe ànábì ní sàárà ọba ó ní fàáyù sọ́dọ̀kọ̀tà afdol sàárà òun ni mo wá lè ṣe fún ìyá mi ànábì ní sakil ma ànábì ní lọlẹ̀ ìgbẹ́ kànga fún ìyá rẹ̀ gbogbo àti máa mú mi nínú kànga yẹn ara ó sì máa dẹ̀ ìyá rẹ̀ ẹ̀wọ̀n tó ànábì ní ṣe ẹ̀wọ̀n tó àwọn ṣe kátó wá pé àti wá lùlù àti wá jójú ẹ̀sìn ìyá rẹ̀ kú òǹjó síjọ́ lọ́kàn sásọ tuntun lọ́kàn gbogbo àwọn ìyẹn kì í ṣe sàárà o à ń ṣe tiwa ni o sàárà ó mú tó bá ní lágbára ó lè fi tọrẹ lóko bàbá rẹ àti rẹ ọ̀tán kọ̀ láǹtẹ̀rò tọ́lá kò yẹ ṣe tọ́lá ti káwọn èèyàn mọ̀ ipò ọlọgbẹ́ bọ́ wo yẹn ó nìkan kọ pé tó ẹrú ọlọ́run wọ́n sì kan bẹ́ẹ̀ ipe bàbá rẹ pẹ́jẹ́ nìkan mọ̀ kó lè tọ́bọ̀ ti jáde kìyàmà wọ́n ní ọlọ́run ọba aláà tí ìyẹn bá fẹ́ jáde láyé ọlọ́run ọba aláà ní wọ́n lẹ́bí yóò fi kúnnà mọ́ ọlọ́run bèlè wọn náà rẹ̀ wọ́n tán sì sàrà lọ́sàn lóru síra wà láàníyá wọ́n mọ̀ sí ń kọ̀rọ̀ wọ́n mọ̀ sí ni yọ̀dà mú kìnìún lọ́wọ́ báyìí ẹni mọ̀yẹ tó wà lọ́wọ́ yóò fi wẹ́lẹ̀ kété bí yọ̀nà báyìí àmọ́ ọ̀nà àlàníyà náà ni ọ̀nà ní gbangba náà ni ọlọ́run ní àwọn kan mọ̀ náà bẹ́ẹ̀ fọ́lá fún àjúrò fún ìdàrọ̀ bí i ẹ̀sán ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún ọ èyí tó ga jù nínú ládà sàrá ni kò sí sàrá kan tó ní gba ládà lọ́run ọlọ́run ní wọlá kọ fún àléhìm ọlọ́run ní àka ìpayà àka kú fún wọn tí wọ́n bá kú tí wọ́n bá ń lọ́run ipe ẹ̀ máa bẹ̀rù owó sàrá ni àdìjẹ́nà lẹ́wọ̀ ó sàrá àmàǹdà ìgbẹ̀yìn ó torí ọlọ́run ọba Allah yóò di padà fáwọn ọmọ ẹ̀ yóò ná àwọn èèyàn lọlẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ní nǹkan ọmọ rẹ̀ onídààmú òní sọ́fà tọ́ba wa dìde ọlọ́run gbé adìde ọlọ́run wa ní gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sára ní odò kólú mi bá di sàdákà àlìjánà lọ́fẹ̀ yìí wọ́n kọ sàdákà sí ojú ọ̀nà nínú àwọn ojú ọ̀nà tá à ń gbọ́ wà àlìjánà àwọn sàdákà nìkan ní ọ̀wọ́ bẹ̀ ní ọgbà bẹ̀ wọlé wọ́n ti gbà bẹ̀ wọlé yẹn ibi tọ́lọ́ báàbù sàdákà ni wọ́n gbọ́ wọlé ọlọ́run alọ́lẹ̀ dá wọn lọ́lá nínú àlìjẹ́nà kọ́lọ́ mọ́sá ìfàwọn náà sínú wọn níparí ọ̀rọ̀ mi náà ni pé dàwádìí tó sàdákà ogun àtàbà ti sàrà alákọ̀ọ́kọ́ ká jẹ́ mùsùlùmí òdodo ká má jẹ́ ẹlẹ́bọ kí wàhálà rẹ̀ kọ́ wọn bá ṣe kíní kọ́ wọn bá ṣòfò torí sàrà ò ní bọ́ ọdọ́run bá kú lẹ́lẹ́bọ wọ́n bá wọn ṣe ọdún àjọbọ wọ́n bá wọn ṣe òòṣà àdábọ àjọbọ ni èyí táwọn ń bọ nílùú táwọn gbogbo àwọn máa ń péjọ síbẹ̀ táwọn yẹn máa ń wá láti lókè láti lọrin láti kó àdábọ̀ ni oògùn tá a gbé sínú yàrá wa tá a gbà pé ó lè fún wa lówó ó lè sọ wa tí ọba ti ṣe kankan nínú méjèèjì sàárà rẹ ọlá kọlẹ̀ àmọ́ tí ọba ti ń ṣẹbọ wọn ní kọlẹ̀ fún lẹ́yìn àṣírà kìtà lẹ́yìn àbàtà náà amẹ́lòk alẹ́bìnrin tó bá mú ẹbọ mọ́ṣẹ́ rẹ ẹbọ wọn pàṣẹ rẹ rẹ kò ní yóò wúlò kò ní lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kájú ìkìláàs ká máa ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ká má máa ṣe ìrègùn lórí sàárà láti mú tìlù sàdàkọ́ àti kùnbìlì mọ́n ó ṣe sàárà ọwájú kòtì bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣe tó kọ́lẹ̀ yóò èmi mọ́ lásán ọ̀run yóò ó ní yẹmọ́ra lóyìn lọ́nà gama ó ní yẹmọ́ra yóò àti jáàbù tó lò ní èmi mọ́ra fún gbogbo yẹn tó wá mọ̀ pé ọ̀lọ́ ti sàárà yẹn ẹ̀hẹ̀ látara bẹ́ẹ̀ àwọn alfáà ní irú sàárà yẹn irú sàárà tó dáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ah, albeda àti sadaka àwọn sàárà kan bẹ́ẹ̀ yẹn pọ̀ lẹ́ yorùbá tá a máa ń ṣe mo ti sọ̀kan lẹ́ẹ̀kan òun náà ìṣerú ẹ̀ lẹ́yìn náà ká máa fá àgbàdo àti ọkà bàbà sójú títì ká máa dayọ̀ sójú títì àwọn sẹ̀lẹ̀ ní mọ́nsẹ́ tọ́lámọ̀ pé gan kọ́ ya ọkà bàbà ló fẹ́ fi sàrà ṣé aṣọ ń bẹ̀rẹ̀ pé tẹ́ bá ti wúlò fún yàn làwọn máa fẹ́ ṣe sàrà ọ̀rọ̀ lè bá àwọn tẹ́ bá ń sin adìẹ ládùúgbò yín ó sì kó ọkà bàbà síwájú wọn ó fún wọn ní àgbàdo wọ́n máa jẹ sàrà ló sọ àmọ́kọ́ máa wádà sójú títì ọlọ́kadà ń tẹ̀ àwọn náà ń tẹ̀ mọ́lẹ̀ kò wúlò fádìẹ kò wúlò fẹ́yàn àwọn ẹlẹ́bọn ní mọ́ ń ṣe irú sàárà yẹn ọ̀dá àwọn sàárà kan bẹ̀ tí wọ́n máa sọ fún ọ pé ẹnì kọ́kọ́ pàdé rẹ yóò ní mo rínà sí ọ mo rínà sí alájà alájì mo rínà sí afá kọ́dà ẹ̀rú ẹ̀bà wọn pẹ̀lú láwà ní ibi afá mo rínà sí yín o ọ sọ fún pé wọn rínà sí mùsùlùmí wọn rínà sí mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì wọn máa ṣe ń tẹ́lẹ̀ àwọn nísìnyí àwọn mùsùlùmí ọ̀gá ti ń ṣe tẹ́lẹ̀ kan wá ti dá wọn sàárà òkú rẹ̀ sí torí pé ọ sọ fún wípé ta lọ́rùn sí mi sọ́lọ̀ lọ́rùn ní àbíjì ìlú yẹ́wà ní ẹ̀mí lọ́sọ fún òun ẹ̀mí rẹ̀ náà ni kó mọ̀ tí ẹ lọ bí tọ́wọ́ tọ̀ lọ torí pé wọ́n fẹ́ dá wàhálà alẹ́ sínú ẹ̀mí rẹ̀ ni tó ọ̀bá yín sàárà yẹ ṣe ẹ̀mí rẹ̀ ní sékí ni ẹ̀mí rẹ̀ níbalẹ̀ òun tó sì ti yín sàárà yẹ ṣe òyí ní tí sọ fún òdà yẹ́sì ni pé wàhálà ń bọ̀ ní tí sọ fún nìyẹn náà ti pé wàhálà ń bọ̀ o lẹ́yìn bá ní ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n yí níbi tá a bọ́rọ̀ tó bẹ́ẹ̀ bá wá ń bọ̀ ọ́ tó lọ́lẹ̀ múra sí a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà kàn máa fún yàn lófin yìí pé sàárà tó fẹ́ ṣe yìí lágbájá lọ gbọ́dọ̀ fún àsìkò báyìí ló sì gbọ́dọ̀ fún kò sínú ìsìláàmù wa ọlọ́run ní àwọn tó máa náwó billaili wan nahar lọ́sàtòrò kò sásìkò táyì sàrà àmọ́ ẹ̀dá nìkan bá ti ní òru lọ gbọ́dọ̀ ṣe ọ̀sán lọ gbọ́dọ̀ ṣe ìjọ inú ọmọ àbájẹ́ pé ah àdẹ́mù ti dé mo wá owó tí ń jọ jímọ̀ ìrí o wọ́n ní jímọ̀ ní o wọ́n ní jímọ̀ ní o wọ́n lẹ́sí ibi ní o àwọn ẹlòmíràn sọ pé kò mú ẹsẹ̀ wájú màálù kọ́ wá lọlé fún afọ́jú tó tún wá járọ ìyẹn wà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń gbà àwọn èèyàn bọ́bá wá dá gègé ní ibi táwọn afọ́jú wà yóò wá wo ìtọ́fọ́jú nù wọn ṣé wọ́n fọ́ pátápátá ni àbí wọ́n fọ́ díẹ̀díẹ̀ tọ́ba kọ̀ fáàmù tójú fífọ́ tán yọ́sẹ̀ wá gbẹ̀yìn lọ yọ́mọ wá wo ẹ̀yìn ọbẹ̀lá yìí kí wà ń bẹ̀ ìjàkùn irú ẹ̀sìn wo là ń yẹn jẹun wọ́n fẹ́ sàrà wọn ní ọlẹ́ wọn one thousand wọ́n ní five hundred wọ́n ní two hundred gbogbo owó tá a ná nàìjíríà ọ̀wọ́ náà tàlọ́rọ̀ nìyẹn ṣe sàrà pẹ̀lú tó bá ní lásìkò tó wù ọ́ kó ṣe fẹ́ni tó wù ọ́ eléyìí ní jẹ́ sàrà ti ẹ̀sìn wa ẹrù rẹ̀ ń bẹ́ o àwọn táwọn ti sàárà fún ọlọ́wọ́n bá ti sàlàyé rẹ̀ iná sàárà táṣe àti sàlàyé ẹ̀ sàárà náà kájọ bá súnà nẹ́bí mu ká sì ṣe torí tọ́lọ́hún ẹ̀ ká sì gbìyànjú kárí pé à ń mú sàárà yẹn nínú owó tá a làágùn kọ́mọ̀jẹ owó olówó wọ́n yà ló lè gbé owó ọwọ́ ti sàárà nú ẹ̀ ẹni tó lówó ló ní sàárà yẹn sọmọ pé kílíà gọ̀dàrú ó gbówó ẹnìkan fẹ́ ọwọ́ fi ti sàárà sí wọ́n lólówó ẹ̀yìn ọ̀wọ́ kò lówó débìlẹ́bìlẹ́ ẹni tó lówó ẹ̀ ló ní sàárà yẹn sàárà tí mo ń gbà òun náà ni sàárà tẹ̀yìn bá ṣe láti ibi iṣẹ́ òógùn yàn òun sì rí pé tọ́wọ́ ti ń ṣe sàárà báyìí ọ̀nà ọmọ ńlá fún ọ̀nà ọmọ ńlá ọ̀rọ̀ yẹn ọmọ ọlọ́run ọmọ wo pé àfihàn wọn ṣe báyìí wọn náà wọn mọ̀ kí ni wọn ṣe báyìí ẹ̀dá kò sẹ́wọ̀ èlò ni wọn pa báyìí àlùbáríkà wọnú sẹ́mi ẹ̀yọ wọnú iṣẹ́ rẹ lẹ́yìn náà àwọn yóò fẹ́ràn rẹ ọ̀kan náà àwọn olówó lè kó kọ́ lọ́mọ àṣàlékún owó rẹ̀ ìmọ̀ ó ní gbogbo bísínẹ́sì lòun ṣe tóun sì ní pé èrè wà mbẹ ó lọ́wọ́n wàá rí bísínẹ́sì tó tó sàrà kọ́kàn jí lójúmọ́ kó o pé òun òṣìṣẹ́ nǹkan lé ní sàrà lòun fẹ́ máa ṣe ó ní òun rí pé sàrà yẹn <laughs> òun pè gan ipe èrè tóun máa rí mbẹ èrè tábúwa ni bísẹ̀sì tí òun rí pé wà profitable jù òun náà ní sàrà ẹ dákun pẹ̀lú tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ àyà wọn o àdánwò ọmọ bá láwọn o. وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى ọlọ́run ní gbogbo ẹni tó bá yá ahun ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ ájọ lé ọ̀sọ̀rọ̀ lọ́sù ọlọ́mọdé ọ̀rọ̀ wọn nira o kò sí wa ní atọ́ rẹ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ̀ sí wọn tálíkà kó fún aláàlẹ́sẹ̀ kìtà àmọ̀ gbèsè sàrà kọ́lọ́mọba gba lẹ́sẹ̀ fún wa ètò wọn bá sàrà náà jẹ́ kọ́lọ́mọdé adébẹ̀ tábìlì ọ̀lẹ́ bọ́lọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون